أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أدوكني يا دونوبا أشهد أن لا إله محمد صلى الله عليه وآله وسلم àwọn àlẹ́ àtàwọn tààrà ọlọ́run àbíọ́ bá ní kí wọ́n kú lè kí wọn náà wọn náà jọ́kọ̀ọ́sọ rẹ̀ ní abala ṣíṣàlàyé ẹ̀sìn wa kí ọlọ́run bá kó lé wa kú ní àgbọ́yé náà eléyìí tí amẹ́nulé ní pàtàkì jùlọ ọ̀rọ̀ ní ṣe pẹ̀lú ààwẹ̀. à ń sọ̀rọ̀ nípa àwọn tọ́nà bá Allah subhanahu wa ta'ala tó yọ̀ǹda ààwẹ̀ fún nínú àwọn tọ́nà bá yọ̀ǹda ààwẹ̀ fún tí wọ́n náà dẹ̀ ti mọ́ làhásìn wọn ní fàṣà ẹni tí ó ṣe nǹkan àlàáda lọ́wọ́ nínú àwọn obìnrin ẹni tó ń ṣe nǹkan oṣù bákan náà ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ kẹrí àsìlá ó jẹ́ ká mọ eléyìí pé àwọn èèyàn méjèèjì wọn ní bíbí wọn bẹ́ẹ̀ ni wọn ní débi àwọn lọ́bì sallallahu alaihi wasallam ó ní lọ́yọ̀ǹda kí wọ́n kí wọn lásìkò tí eléyìí bá ṣẹlẹ̀ sí wọn. حديث أبي سعيد الخدري رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم يبي بلوني النبي صلى الله عليه وسلم أتون سلاي nípa bó ṣe jẹ́ pé obìnrin ó já sí pé aláàbọ̀ ẹ̀sìn òun ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ aláìsà ìlà àádọ́t lámùsọ́lé wọ́lẹ̀mùtò kí wá ṣe pé tóbìnrin bá ti ń ṣe nǹkan àlàáda rẹ̀ lọ́wọ́ kò ní kírun ẹni kò ní rẹ̀ anabi sallallahu alayhi wa sallam fi fadhalika nuqsanu diniha eléyìí òun náà ló ń tọ́ka sí àdínkù níbi ẹ̀sìn rẹ̀ ojú pọ̀n tẹ́tẹ́ ẹ̀sìn rẹ̀ ò bá tí ó gbà pé òun náà bẹ́ẹ̀ náà ni obìnrin kan wá bá ìyàwó wọ́n máa làwọn fi sìn ọlọ́run bá lọ́wọ́ subhanahu wa ta'ala. wá bè lọ́wọ́ ìyàwó Aisha pé kí ló dé tẹ́ pé tá a bá ṣe àìdọ̀ a máa ń gba àwọn ìpadà tó sì já sí pé àwa ni wọn san padà ṣùgbọ́n nínú ìrò tiẹ̀ òun rò pé ó yẹ ká máa san ìrún náà padà ó ti jẹ́ pé àwa obìnrin máa ń san àwọn padà nígbà tí a bá ṣe àìdọ̀ ìyàwó Aisha kún lè sì pé kúnà nàṣẹ́dù àlà àádọ́ Rasulullahi sallallahu alaihi wasallam nígbà yóò jíṣẹ́ Muhammad sallam àwọn náà máa ń ṣe àìbọ̀ fanu mọ̀rọ̀ bí kọ̀dọ̀ ìṣòwò àṣẹ tí wọ́n pa wá ní pé ká san àwẹ̀ tá a bá já ká san padà wọ́n làm nù mọ̀rọ̀ bí kọ̀dọ̀ ìṣòwò àti wọn ò pa láṣẹ wípé ká san ìyẹn padà ilé ìnú tẹ̀fífù tọ́lọ́ ń ṣe fún àwọn obìnrin òun náà lélẹ́yìn ó ṣàfihàn àwọn hadith yìí pé tó bẹ̀rẹ̀ bá ń ṣàhádọ̀ kò ní gbàwẹ̀ ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tó jẹ́ ọlábẹ́ eléyìí ǹjẹ́ ǹjẹ́ obìnrin ó lè lọ wá oògùn kan ṣe pé tó bá lò ó lè yá fasábà bíi kí áìdọ̀ rẹ̀ mọ̀ wá kó lè bá a láǹfààní pé yóò gba àwọn ìwọ̀n rọ̀bọ̀n ká lọ́mọ pé àlàáyò ẹ̀jẹ̀ oṣooṣù tó mú wá lára obìnrin àlámọ̀ jẹ́ pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó kádà rẹ̀ mọ́ wọn. obìnrin láyé ànábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wọn kì í là bọ̀ra wọn lọ́rùn bẹ́ẹ̀ ni ànábì ò lábọ̀ wọn lọ́rùn ipe tí wọ́n bá rí níìsì láti blọ́ọ̀kì ẹ̀jẹ̀ yẹn kó má wà lè aláǹfààní àti ìgbà rẹ̀ ànábì ò yọ̀ǹda bẹ́ẹ̀ fún wọn ẹnì kankan ní ó sì béèrè láyé ànábì Muhammad ولكن هذا السؤال يبيعي وتبيعي لو شيخ ابن باز رحمه الله تعالى obìnrin lè lo àlẹ́họ́bọ́ àwọn kóró oògùn tó yẹ pé tóbìnrin bá lò ó máa hó di menstruation ẹ̀ tí àìsàn yẹn ò ní wá fún gbogbo oṣù kan kó lè bá láǹfààní láti gbàwẹ̀. ṣègbìlú báàzì rọ̀ṣẹ́mọ́ olóhùn tààlà nítawọn sọ náà ni wípé kò sí problem tó bá já sí pé kò ní kò nira bá kò ní kò ní problem tí o lè kò nira bá ó yẹ pé a pàṣẹ sọ́dọ̀ àwọn elétò ìlera kí ni nǹkan tí wọ́n sọ fún wa lórí irú oògùn báyẹn fóbìnrin láti lò a sọ wípé well wallahu ala wa alam bọ̀ léyìí tó dájú ni wípé tó bá pé ẹ̀jẹ̀ yẹn bá ní àǹfààní tí ó ṣe ń ara ni ọlọ́wọ́n bò ní sí lọ́wọ́ yẹn pé kéjẹrẹ yẹn lọ́sọ̀ọ̀sọ̀ tó bá jẹ́ pé wíwà nínú a ẹ̀jẹ̀ yẹn ó bá lè mú àlàáfíà wá fún wa ọlọ́run bò ní kádàrá wíwá ẹ̀jẹ̀ yẹn lóṣooṣù ìtọ́nà ń bá kádàrá pé kó mọ jáde kó mọ jáde kó mọ bọ́ọ̀lì lára wọn tí wọ́n bá fi nǹkan kan hóòdẹ̀ nínú làákàyè gan èyí tó súnmọ́ jù òun náà ni pé kó nira lọ bá wọn a sọ fún àwọn obìnrin wa pé tó bá ti dàsìkò ń ṣe àìdọ̀ kẹ́ ìbáàdà ni fi àwẹ́lẹ̀ lásìkò yẹn ìjọsìn gẹ́gẹ́ nìyẹn kí Allah subhanahu wa ta'ala kó dákun kó jọ kó jẹ́ kẹ́sìn rọrùn fún wa kí ìgbà àyàwó náà Ọlọ́run kò fẹ́ fún òdodo lẹ́yìn ìgbà kí n tó kù lórí alámọ̀rí alimọ̀sáàbọ̀ alimọ̀sáàbọ̀ ẹni tá à ń pè ní mọ̀sáàbọ̀ inú àwọn obìnrin òun náà ni obìnrin tó já sí wípé ó ti mọ ẹjọ́ tó fún mi ṣe háìdọ̀ ọjọ́ mẹ́ta ló fún mi ṣe háìdọ̀ ọjọ́ mẹ́fà ní àbọ̀jọ́ méje lẹ́yìn ìgbà tí ọjọ́ mẹ́fà àbọ̀jọ́ méje yìí tó pé obìnrin tó pẹ̀lẹ́ fi ń ní ẹ̀jẹ̀ láàrẹ̀ ẹni tó bá já sí pé lẹ́yìn ìgbà tó yẹ pé àsìkò tó fi ń ṣe bá ti pé tó tún wá rẹ́jẹ̀ lẹ́yìn ìgbà yẹn irú ẹ̀yìn là ń ẹ̀jẹ̀ tí èèyàn tóbìnrin bá ń rí lẹ́yìn ìgbà tí ọjọ́ tó fi ń haidọ̀ tó ti pé ìdájọ́ ẹ̀jẹ̀ ẹ̀ òun náà ni wípé látẹ̀mínà ha mìíràn sọ̀rọ̀ ẹ̀jẹ̀ yẹn ò kọ́ dínà fún láti gbààwẹ̀ ẹ̀jẹ̀ yẹn ò kọ́ dínà fún láti kírun ọ̀ràn èèyàn ní kó kírun ọ̀ràn kó gbààwẹ̀ tó ti ẹ̀jẹ̀ tó rí yẹn. ìtọ́jú ara ló bùkátà sí i. bákan náà àjọṣepọ̀ lè wáyé láàrin òun àti ẹ̀tọ́ ẹ̀ tó jẹ́ ọkọ ẹ̀ téèyàn bá wá ṣe háìbọ̀ tàbí ó ṣe nífàs tó já sí pé ibi tó dẹ̀ dúró sí <clears throat> níbi ẹ̀sìn ni wípé obìnrin tó bá ń ṣe háìbọ̀ àbúbìnrin tí ó bá ṣe nífàs yóò gba àwẹ̀ padà ni ó yẹ wípé àwọn obìnrin máa ń ní àwẹ̀ ọdún méjì mẹ́ta wọn ní lọ́rùn tí wọn ní kì í san padà. alimami al-Khattabi inú tí àwọn tó pè mọ́ alimu sunan sherry sunan abida od. abu saiman hamdu bin muhammad al-Khattabi rahimahullahu ta'ala inú tíra yìí wọ́n jẹ́ ká mọ̀ tó wà nílẹ̀ fáwọn obìnrin wípé gbogbo obìnrin tí ò bá gbààwẹ̀ ọdún kan tọ́dún míì fi dé fa inna alayhi kafaro, irú obìnrin yẹn yóò sì kàfàrọ̀ lórí ààwẹ̀ tí ó bá tán nìyẹn yàtọ̀ sí pé yóò gbà padà torí pé gbígbà padà ààwẹ̀ Ramadan ó gbọ́dọ̀ jẹ́ gbígbà padà kí Ramadan mi tó dé tí Ramadan mi bá fi dé téèyàn ò bá fi san èyàn ó san padà èyàn ó ṣe kàfàrà lórí ẹ̀ ṣẹ̀rí nígbà míì tọ́rọ̀ bá pín sí méjì ìlú àwọn àfa ibi táwọn sábẹ́ àdébù Muhammad sallam bá fèsì ìjánìbù yẹn máa lágbára nínú àwọn tó mú òfin nínú àwọn sábẹ́ àdébù Muhammad sallallahu alaihi wasallam inú wọn láti rí Abu Hurairah. ذهب إلى إيجاب الكفارة على من أخر قضاء إلى أن يدرك شهر رمضان من من قابله ọ̀ràn yẹn ni fẹ́ni tó bá fi rọ̀mọ̀dọ́ọ̀nù lẹ̀ tí ò san nínú àwọn obìnrin tí wọ́n jẹ gbèsè àwẹ̀ bóyá nítorí haidọ̀ ni àbí torí nífàsì ni jẹ gbèsè àwẹ̀ yẹn wọn ò wá san tí rọ̀mọ̀dọ́ọ̀nù míì fi dé wọn ni ọ̀ràn yẹn ni pé wọ́n ṣe kàfàrà lórí àwẹ̀ yẹn tí wọ́n gbà á wọ́n ti ṣe kàfàrà tò nínú àwọn tí wọ́n mú opinion Imam Abu Hurairah ọ̀bẹ àlàáfíà àfáwà àgbà Abu Hurairah wa Ibn Abbas abdullahi ibn abbas atọ́wò ibn abi rabah nínú àwọn tabi'in atọ́wò ibn abi rabah wa qasim bin muhammad qasim bin muhammad bin abi bakri àwọn náà wà nínú àwọn tẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ léyìí wa imaamu zuhuri àti imaamu zuhuri so nínú àwọn míì tí wọ́n tún mú opinion yìí náà imam maliki imam sufiyan fawri imam shafi ahmed bin ambali ìsáàbùnú rọ̀húyà gbogbo àwọn wọ̀nyí pátápátá wọn ní obìnrin tí ò bá gbààwẹ̀ rẹ̀ tọ́dún yìí fi wọlé yóò gbà á padà yóò sì sàfàrà káàmù eléyìí kọ́nọ̀bà àwọn subhanahu wa ta'ala kó dàkọ̀ kó ṣe ẹ̀sìn yìí kó fi ń rọrùn fún wa. nínú àlámọ̀rí tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ bídìnláìlà hayil qayyum òun náà ni wípé gẹ́gẹ́ báyìí sọ fún wa pé ẹni tó lóyún àti ẹni tó ń fọmọ lọ́yàn àlámọ̀rí ẹ̀sìn wọn níbi ààwẹ̀ òun náà ni ìrọ̀rùn tí ọlọ́run bá fẹ́ fún wa sọ̀rọ̀ tó rinlẹ̀ òun náà ni pé wọn ó mọ fún aláìní lóúnjẹ lọ́dọ̀ àwọn sàbíà ní Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọ̀rọ̀ bá pé tọ́rọ̀ bá tí fara bá tó bá ń bẹ láàrin àwọn àfa ibi táwọn sọ̀rọ̀ bá tò sí ibẹ̀ ó ló fọkàn balẹ̀ jù ibi táwọn sábà bá dó sí ibẹ̀ ló fọkàn balẹ̀ jù gbogbo ọ̀rọ̀ tó sọ wípé obìnrin tó ń ṣáì obìnrin tí ó ń fọmọ lọ́yìn àbí tó ń lóyún sínú yóò gba àwẹ̀ padà ni kò sí sàhábà kankan tó mú opinion rẹ̀ nípa àrílẹ́dọ̀ àwọn sàhábà alẹ́ Muhammad salam òun náà ni wípé wọ́n ò mọ̀ fúláì ní lóúnjẹ eléyìí ó dẹ̀ mọ́ sí déédéé ààwẹ̀ wọn òpin náà eléyìí inú àwọn tó mú inú àwọn sábẹ́ àná Muhammad salam Anas ibn Malik Abdullahi ibn Abbas àwọn tó mú òpin náà inú àwọn sahaba wàlámù yóò rọ̀ fún láwọn ọmọ Abdullahi ibn Umar ọ̀nà àtìgì náà dúró sí nìyẹn bákan náà ó darí lákọọ́lẹ̀ wípé ààrẹ nìkan kan nú àwọn sọ tó sọ nǹkan míì yàtọ̀ sí nǹkan táwọn méjèèjì sọ yẹn náà sọ àbá. ṣé ọ̀rọ̀ wípé kò tí ju ọgbọ́n lọ tí a ẹ̀sẹ̀ ń gbọ́ wípé obìnrin tó bá bímọ tó ń fún lọ́yàn tàbí tó lóyún sínú kò ní gba yóò gba àwẹ̀ padà ni ọ̀rọ̀ wípé kò tí ju ọgbọ́n lọ yẹn ò nítumọ̀ torí pé kódà kó jẹ́ pé àná la bá ń rìnà rí òdodo títẹ̀lé òdodo ó di ọ̀ràn yẹn fún wa wàbítálí ọ̀rọ̀ tí ò lẹ́sẹ̀ náà ni pé kò jogún ọdún lọ lápẹẹrẹ sìn alimami abdulbari nínú àwọn àfọwọ́gbà tó ti wá lo ayé ní kọ́rin ní imam abdulbari ó wà nínú tírà wọn tí wọ́n kọ́ lẹ̀ wípé ọ̀gọ̀rọ̀ àwọn àfáà záàrà ilà àhádà jama àtọ́rin al-ulama ibi wípé obìnrin tó ń fọmọ lọ́yàn àtobìnrin tó lóyún sínú wọn ò wọn fáláì ní ló ń jẹ ni òní jama àtọ́rin al-ulama àwọn tí wọ́n mú opinion yìí nínú àwọn àfáà àwọn tí wọ́n pọ̀ ni minihum anas bin malik nínú látúrí anas bin malik bin abbas àti abdullahi bin abbas ọ̀rọ̀ tí ìmáàmù ibn adubari ti kọ̀ kalẹ̀ ní kọ́rínú ẹlẹ́kẹrin sọ̀rọ̀ yìí wá láṣọ wípé kò tí ì jogún ọdún lọ tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá kódà kó jẹ́ pé àná la ẹ̀sẹ̀ mọ̀ jẹ́ pàná la ẹ̀sẹ̀ mọ̀ àná náà la ẹ̀sẹ̀ mọ̀ mọ̀ wípé ẹ̀sìn náà nìyẹn kò wá àjànà lọ́sẹ̀ àṣùwà ìyẹn náà láṣọ mọ̀ṣákọ̀ tó wà níbi ká sọ obìnrin tó bá já sí wípé olóyún àwọn fọmọlọ́yàn yóò gba àwẹ̀ padà ni nínú mọ̀ṣákọ̀ tó wà níbẹ̀ òun ni ọ̀rọ̀ tá a sọ tán yẹn wípé tó bá tọ́dún kan bá fi bá ọdún mi nílẹ̀ yóò sàkàfàrà lérí ọdún tó bá lẹ́yìn yàtọ̀ sí pé yóò gbà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kì í dẹ̀ di ẹrù lé àlè ọmọ yìí lórí báyìí tabawo ní al-Istidkari ibn Abdul Barri ní kọ́lá Ishaq ibn Rahawiya Ishaq ibn Rahawiya ní wàlẹ́bí abi abu lẹ́yìn opinion lè tẹ̀mí mú fìlẹ̀ hamil ọ̀lẹ́mọ́rọ̀dẹ̀ ẹ̀jẹ̀ níbi pé ẹni tó lóyún sínú àtẹ̀fọ́mọlọ́yàn àyìnbó fi ọ àwọn méjèèjì ó yá àwẹ̀ wọn ó máa jẹun wájú tẹ̀rí máa wọn ó sì máa fún aláìní lóúnjẹ wà lákọ̀ọ́dọ̀ ààrẹ yìí máa wọn ò ní àwẹ̀ tí wọn ó san padà ó ní ìtìbá àní Ishaq bin Rawiya ló sọ báyìí o bá sọ nípa Ishaq bin Rawiya contemporary lòun àti Imamu Ahmad Ishaq bin Rawiya ó ní opinion tèmi dó lórí ẹ̀ lọ́dọ̀ alhamil walmọ́rùbìrì lọ́dọ̀ ẹni tó já sí wípé òun fọmọ lọ́yàn lóbìnrin àbólóyún sínú anyufutara òun náà ni anyufutara àwọn méjèèjì wọn máa jẹun lọ́sàn àwẹ̀ wọn ló ti rí mà wọn sì máa fún aláìní lóúnjẹ wàlá kọ̀dọ̀ alẹ́ ìṣúná wọn láwẹ̀ tí wọ́n san padà ìtìbá án òun eléyìí òun fi tẹ̀lé Ibn Abbas وابن عمر wọ́n fi tẹ̀lé ibn abbas wa ibn umar tó fi hàn wípé ọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn ò hold ọ̀rọ̀ yìí kò hold ìjọ tí òdodo bá fi wà náà a máa tẹ̀lé òdodo la yukallifu na nafsan illa wùsàá ọlọ́run bò tó wà torí ló ń fi kún kálukú wa ká gbọ́yé níbi ẹ̀sìn wa níbi tó ní ṣe pẹ̀lú àwẹ̀ òun náà lélẹ́yìí kí a mọ̀ mú òpínlẹ̀ eléyìí tó já sí pé ó takò píríncípù fún ọba Allah subhanahu wa ta'ala tó gbé kalẹ̀ fún wa ọlọ́run tó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra ìdẹ̀kùn ni lòun fẹ́ fún àlùmọ yìí òun ò fẹ́ ìnira fún wa Allah subhanahu wa ta'ala ó mọ sọ nínú àgbára nínú àgbára tó ti kù ọlọ́run bá mọ́ sùkánù wọ̀tálà kó fún wa ní oore ọ̀fẹ́ láti lè gba òdodo láti lè jẹ́ ẹ̀sìn wa kó níyànjú lọ́dọ̀ ọba adẹ́dá kó sì jẹ́ àtẹ́wọ́gbà fún wa kọ́lọ̀ kó jẹ́ kálí kí àní Muhammad sallallahu alayhi wa sallam wọlé ìjọkùn sọ̀rọ̀ wọn wọn àìsí méjì rẹ̀. àbí hàdà àwọn tó bá tún kálukú bá ní ní ìbéèrè òní ká béèrè kò ṣe pé gbogbo àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú àwẹ̀ náà òun náà la lè sọ tán bí ó sì pé a sọ díẹ̀ a tún sọ nǹkan míì ni àkàṣe gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó já sí pé yóò mọ̀ jẹ́ last month lè fún àyídà ìtọ́pọ̀lọpọ̀ ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a tún tún sọ kó lè jẹ́ tẹ̀krar kí àǹfààní lè wà ń bẹ̀ fún wa wọ́n bí táàrí ìlà láwọn èèyàn tó já sí pé wọ́n à sí lẹ́ni tó ń darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìlà fi hábì àyà àyàfi láwọn ọjọ́ yìí tó sì já sí gbogbo àwọn ọ̀rọ̀ yìí ló já sí pé wọn gbọ́ rí so títún sọ ìyàlẹ́ sí ìfọ̀ àìd àǹfààní wà bẹ́ẹ̀ fẹ́ni tó ti gbọ́ tẹ́tẹ́lẹ̀ kó lè bá rinlẹ̀ lọ́kàn bákan náà ẹni tí ò gbọ́ rí náà kó lè máa mọ̀ wípé ibi tẹ́sán wà gangan lélẹ̀ mo kí pẹ̀lú ìbéèrè oníkálukú lè lọ béèrè àwọn nǹkan tó bá yẹ pé ó bá tó pamọ́ sí wọn níbi ìdájọ́ àwọn Ramadan bihada pẹ̀lú eléyìí àáfẹ́ mọ́ lọ sáwọn àwọn alámọ̀rí míì ilé tí ẹ̀sìn wa tó bùkà pé pápá jùlọ ìjọsìn wa wípé ìdáná ibi tá a dúró sí náà ni pé ibi táwọn sálàfù bá lọ ibẹ̀ làwa náà ń lọ a gbọ́dọ̀ mọ ọmọ ibi táwọn sálàfù lọ níbi ìbáàdà gbọ́dọ̀ mọ báwọn sálàfù ṣe máa ń lo ìṣẹ̀mí wọn níbi akhlaq a sì gbọ́dọ̀ mọ báwọn sálàfù ṣe máa ń pèpè lọ síbi ẹ̀sìn gbogbo àwọn eléyìí ó pàtàkì fún alùpùpù wa láti mọ lábẹ́ orí pé à ń jẹ́ sàlàfí àwòsàlàfíyà ọba Allah subhanahu wa ta'ala kó dàpọ̀ kó jọ iṣẹ́ wa kó jẹ́ oúnjẹ yìí tí wọ́n lè dà papọ̀ pẹ̀lú ti àwọn ohun ìṣáájú tí wọ́n jẹ́ ẹni rí tọ́nà ọba ti gbà lámìrí wa ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala yóò sọ pé ulaika alladhina hadahumullah àwọn tọ́nà ọba Allah subhanahu wa ta'ala tó ti mọ̀ ní àwọn náà làwọn ní ìṣáájú fabi hudahum ẹ̀ka ọ̀nà náà ojú ọ̀nà wọn òun náà nìkan nìkan kan ní ẹni tó bá yà kúrò lẹ́yìn àwọn sálàm kò yà kúrò lẹ́yìn alẹ́ Muhammad ní sallallahu alaihi wasallam pé nàtẹ́lì bí ada àgbà títún pẹ̀lú eléyìí níbi àlámọ̀rí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààwẹ̀ àfitàbá wa ní ìbéèrè bíbí láì tálá látọ̀lá lọ àmọ̀ ìyàfi àwọn agbẹ́ni ní níbi ẹ̀sìn kọ́lọ́ọ̀bà lọ́wọ́ subhanahu wa kò ṣe ẹ̀sìn ní kò ṣe nìkan tí a rí mú délé ọ̀dọ̀ ọlọ́run kó sì gbánijọ́ sí wa wàsálọ̀lọ́ àlá nàbíyí náà Muhammad wàhálà àlè ọ̀sẹ̀lẹ̀ àjùmọ̀yìn tá a bá ní béèrè kí a béèrè ìbéèrè wa ọlọ́wàlà. hayakumullah asanallahu alaykum jazakumullahu khair kọlọ̀ bá kí ẹjọ́ kí a rí yín pẹ̀lú rẹ̀. ìbéèrè tí oníbèrè fi ránṣẹ́ oní ni pé nígbà tí ń sọ̀làyé pa àwọn àgbàlagbà tí wọ́n ti dàgbà wọ́n ní ó ń bẹ nínú àwọn àwọn àgbàlagbà wọn nílé tó jẹ́ wípé àlámọ̀rí wọn ẹ̀ lè sọ wípé làákàyè ti kúrò fún wọn ẹ̀ lè lọ pé làákàyè ń bẹ fún wọn torí pé láwọn àsìkò kan ìṣesí wọn ó dà gẹ́gẹ́ bí ẹni tí ó sì làákàyè fún wọn láwọn àsìkò kan náà fẹ́ pé wọ́n lè dá sọ́rọ̀ wọ́n lè sọ tó jẹ́ wípé ó mú wa wọ́n dúró àwọn ẹni báyìí bó ni àlámọ̀rí wọn bí àwẹ̀ ṣàkómọ́lá. Um, tọ́rọ̀ bá rí báyìí tẹ́ pé arúgbó fẹ́ pé ìgbà míì ọ̀rọ̀ wọn nọ́mà ìṣe wọn nọ́mà ìgbà míì ọ̀rọ̀ wọn kò ní nọ́mà ìṣe wọn kò ní nọ́mà so lọ́sọ̀lá subhanahu wa ta'ala kó dákun kó jẹ́ ká láǹtì pọ̀tán dáadáa kó sì mọ jẹ́ kí làákàyà torí kìrìkì ara wa kí kankan lọ lédè wa nínú gbogbo ẹ̀ pátápátá táwọn fáàbà ń discourse nípa ẹni tó jẹ́ bíi alimajinun ẹni tó ya wèrè wọ́n wà fún sánà méjì pé ẹlòmíì wà jù nínú rẹ̀ wèrè tó já sí pé tó sì gbà tó ń lọ ó sì lọ ìtì gbàgbà padà wọn àní lásìkò tí wèrè bá ń ṣe wọn gbogbo tó bá ní ìpè ọlọ́ọ̀bù níbí ìlọ wọn àsìkò tó bá stable ni ní tó bá ní ṣe pẹ̀lú ìjọsìn aláṣọ àdàlọ́ béèrè lọ́wọ́ wọn ṣùgbọ́n bí hàdà eléyìí náà la fi lò pẹ̀lú irú ẹni tó rí báyìí torí pé tá a bá wò alámọ̀rí yẹn ní ṣe pẹ̀lú àlàákìlù làákàyè májẹ̀mú sí ni làákàyè níbi àwọn gbígbà májẹ̀mú ni tí àpá àsìkò tẹ irú àgbàlagbà ẹ bá stable á á á manage wọn kọ wọn gbàwẹ̀ tó bá jẹ́ kí wọ́n lè gbàwẹ̀ tí wọ́n bá lè gbàwẹ̀ á ṣe kọ̀dọ̀ fún wọn ṣùgbọ́n tó bá ti di àsìkò tẹ́ kárí kí wọ́n balance ẹ̀ ìwé wọn gbà wẹ̀ lásìkò yẹn ṣùgbọ́n àti bá wọn nìyẹn tó tábà rò pé káfíẹ̀ kan máa ṣe fídíà fún wọn kódà tí ò bá jẹ́ àwẹ̀ fún wọn yóò máa jẹ́ sọ́dà kọ̀ fún wọn ọlọ́run bá ní faman tatawwa'a khairan fa huwa khairun lah ṣùgbọ́n wà á wà á dà. jazakallahu khairan kí aláàkí yóò bá fani ní ẹ̀sọ́ lọ́rọ̀ ìbéèrè mi ò náà ni wípé níbi agbẹ́rin nígbà tí olólùfẹ́ bíi ọkọ àtaya tí wọ́n bá ń bára wọn ṣe eléyìí wọn ò ní mọ̀ ní àsìkò oorun ìyẹn ní àsìkò sahur so àmọ́ orí ìbálòpọ̀ yìí ni wọ́n wà tí àdìmọ́ adìl olùpẹ̀ wọn fi pè ọ́ báwọn kí ni ìdájọ́ ààrẹ àwọn bíi ẹ̀yọ̀ kan. tí wọ́n bá ṣe gẹ́gẹ́ sọ gẹ́gẹ́ tí ó mọ àsìkò àlámọ̀rí náà dàbí ẹni tó ń jẹun lọ́wọ́ tí alifájàre wa là bàálẹ̀ ẹni òye yọwọ́ oúnjẹ náà ni àwọn náà òun ó dá wọn ṣe bẹ́ẹ̀ dúró so wallahu alam ààwẹ̀ wọn ó sì dúró wallahu alam lókùn ìgbà tó bá jásí pé wọn mọ déédéé pé kò sí fájúrò láàrin wallahu alam. eléyìí náà ni àwọn ìbéèrè méjì tí ó wà nílẹ̀ kọ́lọ́mọba kí o jẹ́ kí a rí nípa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته